tó padà sórí ètò ojúmọ́ rè ibi tá a ti sọ̀rọ̀ nípa ìlera orísun ni mo wà tí mo ti ń dún bí ẹdun tí mo ti ń rọ̀ bí òwe a ní kí là ń gbéyẹ̀wò látàárọ̀ ló ní ojúmọ́ rè tòní òun náà ni àìsàn rọ̀ lápá rọ̀ lẹ́sẹ̀ táwọn olóyìnbó mọ̀ sí àìsàn stroke ta ni mo wá ń bá sọ̀rọ̀ tí mo bá ń ṣàtótónu látara tó ti yànnà náà fún wa báwo ló ṣe kó rí nǹkan tó fà á rẹ̀ eléyìí ń tọ̀hún àwọn náà ni dókítà Àwẹ́ olùṣẹ̀sán ẹ mo sì ń bọ̀ lórí ẹ̀ṣẹ̀ pé pt pt pt náà là ń lò látàárọ̀ ṣùgbọ́n wọn wàá béèrè pt yẹn lọ́wọ́ wọn nítorí dókítà làwọn àwọn gbogbo wọn sí ṣó ti yé wa ẹ kú kalẹ̀ o dókítà wa ẹ kú kalẹ̀ mọ́. o <laughs> jàre ṣẹni pé látàárọ̀ ni a ti ń sọ nípa pt là ń pè wọ̀nyí pt pt pt ah kò wá yé wa nítorí pé àwọn aráàlú náà sọ pé pt ti jẹ́ ṣèbí dókítà ni gbèwò ni pt ẹ bá wa ṣàlàyé pt yẹn. Eh, pt yẹn ó mean ó já sí physical therapist ìlú òkè òkun náà máa ti ń lo physical therapist ṣùgbọ́n ní orílẹ̀-èdè wa kàkájù kan máa pè ní physical therapist wọ́n ń pè ní physiotherapist àti physiotherapist àti physical therapist nǹkan kan náà ni nǹkan tó dẹ̀ míì ni pé eh, treatment tá a máa ṣe tó pé èèyàn máa máa fojú rí hmm. nǹkan tó míì ni physical therapist. ẹ ṣeun ẹ ṣeun náà láti gbọ́ yìí pé tá a bá pè wọ́n ní dókítà déédéé ní bá sì pè wọ́n ní pt àní dáadáa ni kò sí ìtò bàjẹ́ nínú ẹ̀ pt awẹ́ olùṣẹ̀san mo rí wípé ẹ̀yàn iṣẹ́ ká máa ṣe ìwòsàn fún àwọn rọlápá rọlẹ́sẹ̀ ẹ̀yàn láàyò kí ló sún yín débẹ̀. nígbà tí a wà ní kékeré bàbá mi náà ó ní fúnfẹ́ ní stroke ó ní wọ́n tẹ̀ stroke ni ṣùgbọ́n Ọlọ́run bá wọn ṣe tó yẹ pé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ màmá wa nígbà yẹn stroke yẹn ó lọ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nìsín bàbá mi ti lé ní ó ti wọ hundred years a ti ṣe hundred years birthday wọn wọ́n dẹ̀ ṣì wà láyé kò dẹ̀ sí nǹkan tó jọ stroke wọ́n ṣì ń jáde wọ́n ṣì ń wọlé ẹ̀yẹ̀ tẹ́ lè mọ̀ wípé wọ́n tẹ̀ ní rí ṣùgbọ́n nígbà tá a wà ní kékeré tá a wà ní secondary school wọ́n ní so láti gbà yẹn mo ti ń wò ó pé gbogbo àwọn tán lọ ń tọ́jú wọn torí tán bá ti dábàá wọn bá gbé wọn sínú mọ́tò tán gbé wọn lọ sí hospital tá a máa jọ tẹ̀lé wọn gbà ní pé èmi ní kí n tẹ̀lé wọn so that wàá fojú sí nǹkan tí wọ́n ń ṣe fún mi lọ́hùn wàá lè ṣe fún mi nílé o mo àtìgbà yẹn mo ti ní ìfẹ́ sí iṣẹ́ physiotherapy hmm. látìgbà tẹ́ ti wá jẹ́ olùwòsàn fún àwọn tí ó ní àìrùn rọlápá àwọn èèyàn bá pàdé wo lẹ bá pàdé tó dàbẹ ni pé ó fẹ́ ṣe bákan. ìbéèrè yẹn ò yé mi olóòtú. nígbà tẹ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yìí tí ẹ ti ń tọ́jú àwọn èèyàn àwọn ìbímbolẹ́dé èèyàn wo ni wọ́n gbé wá tó dàbẹ̀ ni pé ó fẹ́ ṣe bákan pé ó fẹ́ ẹ understand nǹkan tí mò ń sọ. ok ẹ ó máa ń rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pàápàá jùlọ irú àwọn èèyàn tó yẹ pé nígbà tá a sọ pé tí stroke yẹn tó bá ti ṣẹlẹ̀ a ti sọ pé láàárín bíi wákàtí mẹ́rin àtààbọ̀ tí wọn ò bá tètè ṣe nǹkan tó yẹ kán ṣe bẹ́ẹ̀ ni pé kán fún wọn lóògùn kan kí kinní ẹ̀ kó lè kó má lè kọjá kí jàǹbá yẹn kó má lè pọ̀ sí mọ́ bẹ́ẹ̀ tó yẹ pé lẹ́yìn bíi ọjọ́ bíi ọ̀sẹ̀ kan àbọ̀ ọ̀sẹ̀ méjì náà ṣẹ̀ṣẹ̀ sọ pé wọ́n sọ pé kán má gbé lọ sí hospital pé kán má fún lábẹ́rẹ́ ń pé kán má ṣe nǹkan kan bẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ wá ń gbé bọ̀ ni ká máa sọ ibi tá a lè ṣe mọ́ ọwọ́ yìí ti gan ẹsẹ̀ yìí ti gan. ìyẹn túmọ̀ sí pé kí tí àìsàn yìí bá ti ń ṣe wọn kó má gbé dúró rárá kán tètè gbé lọ sí ilé ìwòsàn àti pápá jùlọ nígbà tí mo gbìyànjú láti dé ibi tí ẹ fi ìkàlẹ̀ sí mo rí pé ah ọlọ́run mà ṣàánú mi o a gbọ́dọ̀ gbàdúrà fún àìsàn ni torí pé àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ẹ̀ ń lò ṣé lè dárúkọ àwọn oríṣiríṣi àwọn èròjà eh, instrument tí ẹ̀ ń lò tó tún yàtọ̀ sí ti bòmíì. ìyẹn ìyẹn pọ̀ kò kò lóǹkà hmm. ìdí nìyẹn tó yẹ pé nígbà tí um, nígbà tí a dá ibi ilé ilé hospital wa sílẹ̀ mo ní àǹfààní láti lọ sókè òkun so ìgbà tí mo lọ sókè òkun mo wo nǹkan tó ń ṣe lọ́hùn ní ní ní Amẹ́ríkà ní ìlú kan tó ń pè ní Chicago mo wo nǹkan mo ní ọ̀rẹ́ kan bẹ́ẹ̀ mo wo nǹkan tó ń ṣe wọ́n á sọ pé èmi náà tẹ̀ máa ṣe irú kan báyìí ní nàìjíríà ìgbà tí mo dẹ̀ débì báyìí mo ń gbìyànjú àti ṣe ṣùgbọ́n ní àkọ́kọ́ ó ṣòro ó tọrọ tó wà ń nìyẹn because kò sí hospital tí kò sí physiotherapy center tó yẹ pé wọ́n máa gbà wípé kó ní bíi tán tilẹ̀ máa admit èèyàn hmm. ṣùgbọ́n mo wá lọ sí ọ̀dọ̀ ìjọba ministry of health ẹ̀fámà mo bá kí náà pé aláṣẹ bẹ̀ sọ̀rọ̀ pé this is the pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ ní wípé we can do same wípé all nǹkan tá a kàn need láti ṣe ni pé ká má kọjá àyè wa hmm. mo mọ ibi tí I won't go beyond my scope pé eléyìí má ṣe wọ́n dẹ̀ pè mí wọ́n dẹ̀ ṣe meeting pẹ̀lú mi pé make sure that you don't go beyond your scope and to God be the glory I don't go beyond my scope so ibi tí n bá ti mọ̀ pé agbára mi ò ká eléyìí tàbí pé tó máa jẹ́ kí n fẹ́ kọjá lọ sí nǹkan tí ò yẹ kí n ṣe màá sọ pé à ẹ ní láti gbé wọn lọ sí ilé ìwòsàn. ìròyìn ọ̀tá mojúbà àfẹni tó bá débẹ̀ ló lè sọ ṣùgbọ́n jẹ́ káwọn bá yọ ẹjọ́ kí lorúkọ hospital yìí. physiofit physiotherapy hospital. aláṣẹ àti olùdarí physiofit physiotherapy center. Oh òun ni wọ́n nígbà níbẹ̀ gan ó dà pé ẹ máa admit àwọn èèyàn àwọn lè gbéyàn wá kán lọ́jọ́ méjì kán lọ́jọ́ mẹ́ta mm. kẹ́ máa bẹ̀rẹ̀ sí tọ́jú wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni sà so tára wọn bá fi yá àwọn á máa gbé wọn lọ sí ilé mo dé ibẹ̀ mo mo rí ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ àní kò kọ nǹkan tí ò dáa fún wa ó yà mí lẹ́nu ó mú ọkàn mi ṣe bákan torí pé ìlera yín ó jẹ mí lógún níbi tí wọ́n fi kalẹ̀ sí wọ́n sì máa fún wa ní àdírẹ́sì ibi tí wọ́n fi kalẹ̀ sí ní Island àti ní ìlú mm. Abattoir Abattoir níbí báyìí wọ́n sì máa fún wa ní àdírẹ́sì ibẹ̀ torí náà ẹ má jẹ́ ká ṣera wa léṣe sílé tí a bá ti ráìsàn yẹn jẹ́ ká tètè lọ síbi tó yẹ kí a lọ sí um, University of Lagos State lẹ lọ sà. University College of Medicine of University of Lagos. okay mo dẹ̀ tún gbọ́ nǹkan yín pé dàbí pé wọ́n fún yín ní àwọn ẹ̀bùn kan nítorí àwọn iṣẹ́ ribiribi tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ physiotherapist yìí. bẹ́ẹ̀ ni kò sí rán bẹ́ẹ̀. ẹ lè dárúkọ àwọn àmì ẹ̀yẹ bíi mélòó méjì kan fún yín. nípa àmì ẹ̀yẹ a ti gbé eléyìí tó pọ̀ eléyìí tèmi gan lè rántí ní ìsinmi pé a ti gba ti àwọn radio stations a ti gba ti Peoples and Power national one nìyẹn náà a ti gba even àwọn Lagos State physiotherapist wọ́n ti fún wa ní award bíi mẹ́ta then àwọn oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi. ẹ mo béèrè ìbéèrè kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ẹ tí ì dáhùn fún mi mo ní àwọn irú irinṣẹ́ irinṣẹ́ wo lóko ó bó tilẹ̀ pé àwọn èèyàn wa wọ́n á bá wa wò ó nílé ní orí ẹ̀rọ amóhùnmáwòrán ṣùgbọ́n síbẹ̀ mo fẹ́ pé tá a bá tiẹ̀ dọ́dọ̀ yín àwọn irinṣẹ́ wo ìgbà tí mi wá sọ́dọ̀ yín mo rí kan tẹ́nìkan fi ń rìn báyìí ó máa gbé báyìí á tún lọ á tún gbé á tún lọ á tún gbé á tún lọ mo dẹ̀ rí kan tó yẹ pé ìyẹn ń ṣe ẹsẹ̀ ní aṣọ́bàá gírírírírírírírí mi ò mọ̀ nítorí mi ò ṣe dókítà mi ò dẹ̀ ṣe pt so ẹ bá mi ṣàlàyé àwọn e, e, e, bí irinṣẹ́ bíi mẹ́rin àti nǹkan tó ń ṣe sínú àgọ́ ara. a ní oríṣiríṣi irinṣẹ́ a ní àwọn eléyìí tó ń lo iná a dẹ̀ ní àwọn eléyìí tó yẹ pé kò lo iná irú èyí míì wà tó yẹ pé ó máa mú ẹsẹ̀ patient ẹsẹ̀ àwọn aláìsàn wa tí ó jẹ́ kó ti nà pa yálà nípa pé wọ́n ní ìjàmbá mọ́tò ni àbí nǹkan kan tẹ́sẹ̀ yẹn wá ti gan síbẹ̀ so a ní machine yẹn tó yẹ kó máa máa bend ẹsẹ̀ yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ a dẹ̀ ní àrùn kan náà tó yẹ pé àwọn fúnra wọn náà máa máa gbìyànjú àti ṣe àti ṣe fúnra ara wọn náà a ní eléyìí tí wọ́n lè tó bóyá pé ọwọ́ wọn ní ìṣòro bóyá wọ́n ní arthritis àbí ọwọ́ yẹn ti gan síbẹ̀ tó yẹ pé wọ́n máa gbìyànjú àti yí a ní eléyìí tó yẹ pé wọ́n máa máa fi kọ́ ìrìn nígbà tí bí ìjàmbá stroke àbí tí wọn ò lè rìn mọ́ wọ́n máa máa kọ́ ìrìn tàbí lẹ́yìn ìgbà tán bá ṣiṣẹ́ abẹ oríṣiríṣi ló wà oríṣiríṣi ló wà. àròjọ mú solóko torí àkókò wa ẹjọ níbo la ti lè bá yín pàdé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn bá ṣe wà yìí ó ń wọ làbújá Ògùn Ọ̀ṣun Oǹdó Èkìtì mélòó ni mo fẹ́ kà Èkó náà ti ń wò wá àwọn ẹlòmíràn wọ́n lè fẹ́ wá sí hospital yín ẹ bá mi fún wọn ní àdírẹ́sì hospital yín méjèèjì ti Island àti ti eh, Abatiombi. Okay, um, a ní hospital sí ọ̀nà méjì a ní kan níbi abatua ní ìlú Agége a dẹ̀ ní kejì sí Àjà ní Island eléyìí tó wà ní Agége ó wà ní um, nọ́mbà thirty two Wàsíù Ọláọ̀fẹ́ road Ìjú Agége ó súnmọ́ ibi tó ń pè ní Fágbà yẹn ìkejì tá a ní ni ó wà ní Àjà ìyẹn ó súnmọ́ ó wà ní ẹ̀gbẹ́ eh, palace olùmẹ̀gbọ́n ìyẹn wà ní address number number four abẹ́gbé àríyọ̀ street number four abẹ́gbé àríyọ̀ street ó wà lẹ́gbẹ̀ẹ́ olùmẹ̀gbọ́n palace ní àjà. òun náà lẹ ti gbọ́ yẹn pé tẹ́ ẹ bá fẹ́ rí wọn tàbí tí ẹ fẹ́ lọ sí hospital yìí tàbí ní ẹbí tàbí ará tó jẹ́ pé àìsàn lápá ìrọ lẹ́sẹ̀ ló ń bá wọn jà ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú kẹ́ lọ síbẹ̀ mi ò lè sọ púpọ̀ nípa hospital yẹn èmi gan ti débẹ̀ ṣùgbọ́n mi ò lè sọ púpọ̀ nípa ẹ̀ tẹ́yìn náà bá débẹ̀ yín á rí ṣùgbọ́n káwọn èèyàn bóyá wọ́n fẹ́ pè yín lórí ẹ̀rọ alátagbà wọ́n fẹ́ mọ nọ́mbà yín wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ pt awẹ́ olùṣẹ̀san ẹ jẹ́ kí wọ́n pe nọ́mbà wọn nọ́mbà tẹ̀lé pè wá sí lótìtọ́ àti lódodo ó ṣeé ṣe kó yẹ pé èmi kọ́ ló máa gbé ṣùgbọ́n nọ́mbà ọ́fíìsì yẹn ni zero eight zero three three two seven three one nine seven again zero eight zero three three two seven three one nine seven ẹjọ sáà mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan kí ló ẹ fẹ́ kí ẹ fẹ́ pé nọ́mbà tí ń gangan kan bá lè má máa. kò rí bẹ́ẹ̀ ìgbà míì wà tó yẹ pé mi kì í lè gbé fóònù tí n bá ń ṣiṣẹ́ lọ ṣùgbọ́n nọ́mbà yẹn a ti dedicate ẹ̀ èèyàn kan ló máa ń mu dání ní gbogbo ìgbà tán máa ń pè é nọ́mbà tèmi gangan is zero eight one zero nine eight four three three three three. Again, 0810 0810 984 3333 òun náà lẹ ti ń gbọ́ látàárọ̀ látẹnu dr ọ̀pìtì awẹ́ olùṣẹ̀san gẹ́gẹ́ bí wọ́n ṣe tò láláwẹ́ láláwẹ́ ò jáwọ́ lẹ́lẹ́yọ̀kọ̀ kò jẹyọ̀ kọ̀ọ̀kan tí a bá dé ibẹ̀ ẹ mọ nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún wa ẹ má yẹn ká para wa sínú ilé ikú mi ò yẹ kó pa ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n nítorí àìbìkítà àti àìkáràmásìkí ara ẹni òun ló jẹ́ kí ikú yìí kó máa pa ọ̀pọ̀lọpọ̀ tí ò sì yẹ kó tí ì kú nítorí náà ẹ má jẹ́ ká fi ẹ̀mí wa ṣòfò nítorí pé ẹ̀mí yẹn kò ṣe é rà o níbi tá a bá ti tó bá ti dákẹ́ sí ó dákẹ́ síbẹ̀ náà nìyẹn tó bá jẹ́ páṣọ ni a lè lọ sọ́jà ká lọ rà tó bá jẹ́ pé ọjà gèlè ni a lè lọ sọ́jà ká lọ rà ṣùgbọ́n ẹ̀mí yìí kò láàrọ̀ tó bá ti bọ́ ó bọ́ náà nìyẹn ìdí ni tí mo fi sọ fún wa pé ẹ jẹ́ ká gbìyànjú lọ́nà kan òjọ̀kan ká lọ sí ibi tó yẹ ká lọ Ah, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín torí pé a pè yín ẹ jẹ́ wa ẹ dá wa lóhùn mo mọ̀ pé tí n bá tún pè yín níjọ́ mi ẹ máa wá àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ̀n lágbára ọlọ́run ẹ̀yin máa máa wá àwa náà lẹ́ máa bá láṣẹ ọlọ́run olódùmarè dókítà wa tó ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ pt awẹ́ olùsẹ̀sán nírìn jù báyìí lọ lórí ètò ojúmọ́ ire ti ọ̀sẹ̀ yìí ó ṣeéṣe kẹfẹ bá Peter Awẹ Olúṣẹ̀san sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ bá èmi gan sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ gbé ìpolówó yín wá kémi àti yín ká fi tiwa ká fi da òwò papọ̀ ká fi jèrè tàbí ẹ jẹ́ dókítà ní tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí nǹkan tàbí òmíràn ẹ pe nọ́mbà mi yìí zero eight zero six nine six six two three six five ẹ tún wo òun náà ni ó ń lọ lójú ojú amóhùnmáwòrán yín yẹn títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa fi pàdé àwa la máa wá ẹ̀yin la máa bá láṣẹ ọlọ́run olódùmarè mo ní ó dàbọ̀.